فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ àsàlátù fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìnà èyí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa òun náà ni ọ̀rọ̀ kan náà ọmọ ìyá tí mo gbọ́ ó dẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nípa Sheikh Ali Hassan al-Halabi tí ó di pé ọ̀rọ̀ rẹ̀ di nǹkan tí ó lọ káàkiri àgbáyé pàtàkì jùlọ èyí tí ó ní ṣe pẹ̀lú àwùjọ tí wá ń bíbà tí àwọn kanú àwọn ọmọ ya tí wọ́n sọ iṣu àfáà ìdí iṣu láńlá tí wọ́n dẹ̀ fẹ́ máa bàtà àwọn èèyàn tó ṣe pé wọn bá rí ẹni yìí ní oníbídíà ah, ọ̀rẹ́ ni yìí ló ní bídíà òun kọ́ ni yíṣù tí àwọn ní torí pé ara wọn àfá súnnà dáadáa tí wọ́n rí ló ní bídíà ṣùgbọ́n ìfẹ́ ṣe zámà àwọn èèyàn pẹ̀lú ẹ̀ òun gangan ní yíṣù torí pé ara wọn àfá súnnà dáadáa tán bẹ lórí ayé náà jìsín tọ́mọ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà ni tí wọ́n rẹ̀ ní ìlú ní bídíà ayẹ́sìn táwọn rí ni pé ókè ó ṣàwọn mistake kọ̀ọ̀kan ni ṣùgbọ́n àwọn issues tí wọ́n bá bẹ́ẹ̀ ní ilé lórí ni àwọn issues tó pín sọ́nà méjì ni àkọ́kọ́ òní tó ní ṣe pẹ̀lú aláṣìnà ti dá sheik obeidu jabiri bákanáà uh, sheik uh, muhammad al-madkhali àtàwọn ní ìbẹ́ẹ̀bẹ́ nú àwọn àfá tí wọ́n bá dá ẹni ilé lórí ní ìtò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn bí adnan arúr àwọn bí maghrawi abdulhassan al-marbi gbogbo wọn ta dárúkọ yìí lára àwọn tí wọ́n ń ṣe pẹ̀lú sheik rọ̀bí tẹ́lẹ̀ náà àti ṣe gínú òfẹ́ ní wọ́n súnmọ́ ṣe gọ̀rọ̀ bí tàrẹ yọ ń ṣe ṣùgbọ́n àwọn issues ṣẹlẹ̀ láàrin wọn ní àdánà ro òun dìfẹ́ndì set code lórí àwọn nǹkan ní tí ó mọ̀ pé ó gbọ́ lẹ́nu ṣe kalalbani rahimahullahu ta'ala táwọn kan ilẹ̀ ìbẹ̀rẹ̀ sọ́tún láti rúdà wọn núr bó tẹ̀ ṣe pé ṣe kalalbani wọ́n padà tàrájà lórí àwọn àrùdú tí wọ́n ṣe bó tẹ̀ jẹ́ pé wọ́n disagree pẹ̀lú uslub pé ṣídà wọn bí uslub wọn ni Adnan Arur fúnra ẹ̀ ní òun náà kọtíra tó ń pè ní manhajul al-i'tidal tí ó fi attack set kúrò tó rẹ̀ tàrájà lórí àwọn kankan bó ti ẹ̀gẹ́ wípé ọ̀rọ̀ wà lórí àfá àpópọ̀ jantirẹrẹ bákanáà Abul Hasan ó ń dìfẹ́ndì Adnan Arur bí Maghrawi na ṣe ń dìfẹ́ǹdì Adnan Aror so dìfẹ́ǹsì fún Maghrawi fún Adnan Aror òun ló lead sí tẹ̀bí Abil Hassan do Sheikh Rabi àtàwọn tí so sọ̀rọ̀ Sheikh Rabi dẹ̀ pé Sheikh Rabi wọ́n ṣe sùúrù bí fọ́gbó tó ti fọ́n padà bá dáa Abil Hassan al-Maribi náà Ali Hassan al-Halabi dìfẹ́ǹsì tó ń ṣe fún Abil Hassan al-Maribi ma Adnan Aror ma Maghrawi òun ló padà lead sí tẹ̀bí ti tiẹ̀ l'état l'état tí ó jẹ́ kí gbogbo ẹ̀ kò fọ́jú pọ̀ so ọ̀rọ̀ lájínà dáímà ọ̀pọ̀ ni intilajina accuse alábi fún èyí tó lé ń bẹ̀ lẹ́yí tó lé tó lé nínú nǹkan tán mú un fún because alábi ní ó ti àwọn nǹkan míì tó ṣe pé ó clear àwọn nǹkan tí lájínà tí wọ́n attack ẹ̀ fún nínú kíra sọ́yàtù nàzírí àti àtàzírù ní fitna ti tekfir before kí fatwa lájínà tó jáde kí fatwa lájínà tó jáde ní alábi ti kọ àtàrífù àtẹ́ndìyà ìbẹ̀rẹ̀ ni ó clarify àwọn àníwọ̀l kúfùrù tí ó ń bẹ in fact ni ojú ayé ṣekàrà albani tí khalid al-ambari tó ka àwọn nǹkan tí ó kọ lẹ́gbẹ̀ẹ́ ṣekàrà albani gan tó yí tíra khalid al-ambari gbogbo lẹ́yìn sí àwọn tí wọ́n ṣe lè ṣe gùn báàzù wọ́n ṣe ń bẹ láyé ṣekàrà albani ń bẹ láyé ṣùgbọ́n fatuwa lajina tó jáde lórí tíra alábí gangan àtàrír ní fitna de tekfir ní àti sọ́yí àtúnnàzír eléyìí jáde ní 1421 so lẹ́yìn ikú ṣegun bázù lẹ́yìn ikú ṣe kalabani ni so tíra tẹ́lẹ̀ kọ́mẹ́ntì lé lórí tíra kan pìsídì uh, ó wá before kí fatuwa lajina tó jáde òun ni àtàrí fún ọ̀tẹ́ so mi nílé ṣàlàyé much lórí ìyẹn ṣùgbọ́n ẹgbà tí àtàrífò àtẹ́mbíà tó jáde ṣekùbẹ́lì jábìrì wọ́n ka tíra ẹ ọdíò wọ́n bẹ tí wọ́n ní tíra ẹ̀ ní kìtàbùn jayyid àwọn ká ipé kí lájúmọ́ ní kí wọ́n respond sí àwọn nǹkan tí alábí tó sọ níbẹ̀ ẹni tó wá ṣe pé alájúmọ́ ló ṣe mistake ní kí wọ́n tàrájá tó wá ipá alábí náà ló ṣe mistake kó ń gbogbo àwọn bí usama apáyàlù tẹ́bí àwọn nínà náà tó padà tó padà change later abdulhamid chuhani gbogbo àyẹ́ná ṣe rọ́dù fún ẹni tó ṣe rọ́dù fún alábí dàti zimbati alábí ṣe tó kọ alájúbẹ̀tù almutaláìmà aláfàtù alájúmẹ̀ dáìmà ẹni tí ó ṣe rọ́dù lórí rẹ̀ ní èyí tí a mọ̀ sí dáúsàrí so àwọn mí náà ṣe rọ́dù fún ọ náà tó close mọ́ ẹ́ ṣe gọ̀rọ̀ vegan náà wọ́n gbogbo àwọn kìíní ìbẹ̀ lákọọ́lẹ̀ so àwọn èèyàn kan lè dáwà nísìnyí kákẹfẹ́ mú nǹkan nínú so Sheikh Rabi hafizahullahu ta'ala ó láwọn ọ̀rọ̀ wọn in defense of Alabini jantirẹ́rẹ́ in defense of Alabini so àwọn tó bá fólò kìíní ni wọ́n fólò ẹ̀kúnṣẹ́ along the line ni ọlọ́mọba kúṣàn a ní ṣe tẹ̀kìlìdò àfá kan intervene try láti avoid àwọn kìíní ni pé a fẹ́ kó dàbẹ́ ni pé à ń ṣe sport àfá kan Sheikh Rabi hafidhahullahu ta'ala àfáńlá ni wọ́n adẹ̀mọ́ ìgbìyànjú tó ṣe fún dáwà yìí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kò ń ṣe nǹkan tí a sọ wípé a kàn kó jẹ so kò ní sí yàtọ̀ láàrin àwa àti àwọn oníbídíà nígbàtí pé tá fákan bá ti sọ̀rọ̀ ní kódà so ọ̀rọ̀ ò lè rí bẹ́ẹ̀ náà mo ní ọ̀rọ̀ ọmọ ìyáwá kan ní ẹni tó ṣe wípé ó ń jẹ́ àhálà mi somehow bí ẹni pé nǹkan tí mo sọ correct nípa wípé sheik abdul musin abaj wọ́n disagree pẹ̀lú sheik rọ̀bí dé level wípé kí ni wọ́n tafa sí nǹkan táwọn sheik rọ̀bí sheik ubayd jabiri bákanáà sheik ahmad yahya najmi nǹkan tí wọ́n ṣe nípa wípé fitina nǹkan tí wọ́n gbèrú yẹn àfáwá nígbà tí àwọn wo kí ní ẹni àti àwọn kàí pé kò kí ṣe ìntẹ́mì ni wọ́n sọ àkọ́kọ́ àfáàfi ti sí wípé mo sọ wípé 1975 òun ni sheikh rọ̀bí jáde mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn yìí torí tíra tí mo rí fẹ́ sí alhassu alatiba'i sunna wa tahziru min albidai wa bayanu khatariha tíra tí mo kà dáadáa ni so tí a bá wo ìparí tíra yẹn ni ààrí bí tí wọ́n ti sọ̀rọ̀ ń pa yìí tó níṣe pẹ̀lú Sheikh Rabi àti àwọn yòókù ni ṣùgbọ́n mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ àfáànà ìfọ́ ọkọ̀ tó di wípé màá tún tẹ̀síwájú ẹnìkan

àwọn tí wọ́n bá rí dúkìá àwọn àtàwà wọ́n máa ṣe àjára àwọn ọ̀dẹ̀ àti ìfàwọn ìfẹ́ wọ́n máa tọ́ tẹ́sùn lágbàjá torípé lágbàjá ó sọ̀rọ̀ nípa ìjẹ̀ká torípé lágbàjá ó sọ̀rọ̀ nípa ìjẹ̀ká wọ́n máa ní ẹgbẹ́ tàwálá ẹgbẹ́ pé ẹrù ìlú ìlú òun

wọ́n wá ní ìpòsí ẹgbẹ́ nínú àwọn tí wọ́n jẹ́ tún 119 tí ẹgbẹ́ jẹ́ pẹ̀lú ìpòsí wọ́n ní ẹgbẹ́ tó bá tó lórí ẹgbẹ́ wọ́n wá ní ọ̀rọ̀ àdéhùn màálùú ìgbẹ́rù màálùú ìgbẹ́rù ìgbẹ́rù àti ọ̀pẹ̀lú pé ó bá pàdé òun pẹ̀lú ìgbà àpapẹ̀lú àti wípé wọ́n ní رؤوسا كالكلبية فتيهم مجدد الوجود بغيره مسجلة والذكرى كانت تصور بقيمة لأنها هجرة صغيرة ولا كبيرة جرى جرى كبيرة جرى كبيرة تضع أمام التدوين والتنوير والتنظيم والتنظيم من آل هو أزرع من هو تدوين هو كما بدأ كبيرة كما بدأ

ilẹ̀ ìsọ́nìtọ̀ wọ́n pa ní 1961 wọ́n tẹ̀ wá wọ́n ní nàìjíríà ní òyà tó àlò ní oṣù ká oṣù káàwọ̀ lọ́bẹ̀ ìgbà yẹn wọ́n tún lẹ́wọ̀n ìgbàdíyà yóò kò yẹ òṣèlú tẹ́kùnlẹ̀ wọ́n lọ́wọ́ ìgbẹ́ wọ́n lọ́wọ́ ìgbẹ́ ọdún yẹn ó jáde ní 1964 gbogbo fún ma mú jẹ́mẹ̀ tàbí àti nínú àwọn tí wọ́n pẹ́ ọ̀rọ̀lọ́ ọ̀rọ̀ nígbà mìíràn nígbà tí gámẹ́ tàbí àkúté gámẹ́ tàbí à àwọn ṣẹ́kù bá ti wọ́n ti gámẹ́ tàbí àwọn ọ̀rọ̀ yìí ẹgbẹ̀ bá ṣe lè láyé nígbà tó ti rà láyé òṣìṣẹ́ àwọn àfáà lálábà àwọn àfáà dáadáa náà àwọn ẹgbẹ̀ gámẹ́ tàbí àwọn ọ̀rọ̀ yìí òṣìṣẹ́ àwọn àfáà ti lọ́ fún wọn ní kíkí òjúbà ẹ̀ wọ́n fún wọn ní ọdún mẹ́ta ni mo ṣe pọ̀ sí láti fọ́ ìdáyọ̀kù ìfẹ́ ìjọba. lẹ́yìn ìgbà yẹn títẹ̀ wá parí náà ọdún òun ni wọ́n parí ní ìgbọ́ra fún wọn ti mú ọ̀gá àbúrò. ṣé bàbá ní wọ́n ní àti ìdàdà wọn àtàlẹ́ ìgbọ́ra ni? ṣé bàbá tí òun ní ọjọ́ wà fún àwọn tó ń kọ́ wọn lọ́dún àgbọ̀ ìgbà láì Nígbà tí wọ́n àwọn wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ìdánúkù ní máàkì ìṣàjọba ní máàkì ìdámẹ́à. Kò máàkì ní ẹgbẹ́ tí wọ́n ń pọ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Lẹ́yìn ìgbà wọn, kò wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdíjú máa. Ìjọba ìdámẹ́à wọ́n ti kúrò àti Ìjọba ìdámẹ́à ti kúrò ìṣúrò. Ìjọba ìdámẹ́à ti kúrò ìṣúrò. Wọ́n wọ́n mọ̀ sí ìrọ̀ fún ìrìn tó bá ní àbẹ́kù rẹ̀bìlàbì tó mọ̀ ní ẹ̀wọ̀n fún wọ́n mọ̀ sálà àtàkọ́ òṣìṣẹ́ ìgbàgbé wọ́n tí ń gbàdá rà fún bá ń bọ̀ bá ń bọ̀ wọ́n dà pé bá mọ̀ ẹ̀sàgbá mọ̀ ẹ̀sọ̀rọ̀ máa rẹ̀ tó máa ọ̀rọ̀ máa ń dárúkú ní ètò ràdù Nínú ọdún ọ̀pá pé, ìwọ́n ń dárúkú ní ìtàlẹ́ òkè Àwọn tí wọ́n rí wọ́n ti rẹ̀ mọ̀ sí ìwọ̀n ìgbẹ̀rọ, àwọn bá tún tí wọ́n ṣù, àwọn bẹ́ẹ̀ ti láti láàárín àwọn bí ó ti ṣe lọ́rẹ́ mi. Wọ́n wọ́n ti rí wọ́n ti ṣe wà ní ìwọ̀n wọn. Ìgbà tí wọ́n rí wọ́n lọ́kùnrin ìgbà. Ọ̀dá ìgbà yẹn, ìgbà tí wọ́n rí wọ́n lọ́wọ́ ní ìgbà wọn ni wọ́n fi wọn. Lọ́wọ́ ní ìgbà wọn ni náà. Ọlọ́run àti ìgbà wọn ti dáhùn láàárín wọn lọ́rùn àgbà

tí a bá gbọ́ ọ̀rọ̀ tí ọmọ ẹ̀yàwó tí wọ́n sọ èyàn ó rí pé ẹni tó bá gbọ́ yóò ní wọ́n ní evidence wọ́n dẹ̀ mú point wá nǹkan tó mi fẹ́ ṣàlàyé àwọn nǹkan wàláhì à ń try láti avoid àti sọ nǹkan tó má dà àwọn àfá tí wọ́n jáwọn àfá súnnà dáadáa wọ́n ṣe tánù sí ṣe kọ̀rọ̀bí ní apá kan bóde rẹ̀ pé wọ́n yìn wọ́n lápá kan ṣùgbọ́n èdè àbídán máa rí pé òkè àwọn náà ti gbé gbági wọ́n ń sọ̀rọ̀ nípa tí wọ́n dákẹ́ lórí ni wọ́n fẹ́ kí a máa sọ nǹkan yẹn jáde torí pé àwọn ń sọ àwọn nǹkan tí wọ́n sọ against tó ṣe pé àwọn nǹkan yẹn ní ó ní àlàyé náà so wọ́n wá wù bẹ́ni tó kèlò àfi káwọn èèyàn dákẹ́ kọmọ́sàn kankan ni eléyìí ni àbòsí ló máa jẹ́ ṣẹ́gọ̀rọ̀bí ni wọ́n ń ṣe màláíkà ni èèyàn ni wọ́n àwọn náà ń ṣe mistake àwọn àfáàdẹ́ sọ̀rọ̀ ń pa títí wọn náà ó ti ẹ̀jẹ́ pé kí ni wọ́n torí ìyẹn kọyàn wọ́n kúrò nínú àfáà gidi ṣùgbọ́n mi tán bá rí pé ẹ̀kan sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ sí nítorí mi fẹ́ lọ síwájú ń pa kìíní yìí mo ń try láti avoid as much as possible òun ni ìgbà tí mo wo fídíò àfà tí wọ́n sọ̀rọ̀ tán sọ̀rọ̀ tán sọ tán yìí ipẹ́ ni tí ọdẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni tán wọ́n sọ ipò òun ni ó mọ̀ nípa nǹkan tó ń lọ jù náà ni bó tẹ̀ jẹ́ pé bákanbákan ni kìíní kankan kan wára wọn so tán fi parẹ́ ìdíbi ọ̀rọ̀ Sufyanu Sauri ni àkọ́kọ́ ni pé kò síbi tí mo ti sọ wípé níbi ọ̀rọ̀ tájọ sọ wípé ṣé kọ̀ọ̀bí jáde ní 1975 ni èmi ò sọ torí pé tíra tí mo rí fẹ́ sí tíra tí mo kà ní mo rẹ̀ mọ̀ pé àwọn fọ́sẹ̀ ti jami'a islamiyya oníṣẹ́ kọ̀rọ̀bí so bó ní fọ́sẹ̀ tó ṣe jáde 1975 bọ̀ mo wá pé àfá láti sọ pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀gbọ́ ọ̀rọ̀ yẹn yé ni ẹ̀ẹ̀dẹ̀ tún ka ṣùgbọ́n kí n tó ka ibi táfò kà ní ìfẹ́ rí padà sí ibi tán ti kà ibi tán kà tíra tí wọ́n ti ń kóòtì ibẹ̀ ni máa para lọ́kà tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Rabi àti àwọn àfá méjì tó kù apart from Sheikh ni ṣùgbọ́n yẹn mo fẹ́ kẹ́ gbọ́ conversation mi àti àfá títí mi kí n fẹ́ ṣe fáwọn èèyàn òun mo para mo dídì ṣe so torí pé nǹkan tí mo bá wọn sọ lẹ́yìn ọ̀tọ̀ yìí tán tún lọ sọ eléyìí náà ń ṣe nǹkan tí ó wà òkè so ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí èmi àtàfà àjọ sọ Naam, Ustaz Abgani ló ń sọ̀rọ̀ láti ẹ̀kọ́. Mo ń Juma láti ẹ̀kọ́. Ọ̀rọ̀ ṣàyàkùnlára ẹ̀lẹ̀ mo lísìn sí kí ní fídíò yín kan nísìnyí mo ní mo lísìn sí kí ní fídíò yín kan nísìnyí o mo watch ẹni so ó ráì kí mo wá rí pé ọ̀rọ̀ tàjọ discuss ń gbà yẹn padà sọ nínú fídíò yẹn ni so mo á wò pé mo wò pé kò necessary the level yẹn but ìtí mo dẹ̀ sọ bó ṣe rí gangan náà nìyẹn mọ̀ mo rí tí láì pé ẹ̀ka tíra ẹ̀ délẹ̀ ẹni kì í tíra tẹ́ǹka ẹ̀ka tíra ẹ̀ dé ibi tí mo sọ tí mo kó tì mí kò síbi tí mo ń kà tí ò tí ò síbi tí mo ń sọ no nísìnyí inú tíra yẹn ni inú tíra yẹn so èmi ti mọ̀ pé obìnrin mọ́ yìí tẹ́ ti sọ pé mi ó mì pé tẹ́ ń sọ fáwọn èèyàn náà nìyẹn kí ẹ̀rẹ́ bẹ̀rù ọlọ́run ọba. lóyún tí ẹ ti gbọ́ mi yé. mo ka gbogbo ẹ̀ látòkè délẹ̀. ẹ wá obi tẹ́ kàn bẹ́ẹ̀ nìsín obi tẹ́ kàn bẹ́ẹ̀. Ah, ó ní òkà wọ́n ní wàkọ̀ sáraka ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ wọ́n ní wàkọ̀ sáraka. ibi tẹ́ ní kì í jẹ́. ẹ ẹ̀ka ẹ̀ka ti bi ẹ̀ka ẹ̀ka ibi tí ibi ọwọ́ parí ẹ̀ o. àwọn ni wọ́n bá wí ni àwọn ni wọ́n bá wí. ẹ̀dẹ̀ lísìsì Naam. Uh, tí àbábọ̀ conversation wa so àárí wípé àfáà mú ohun tó le wá ní tó ṣe pé kó wà usual tẹ́lẹ̀ so eléyìí ló máa mú mi sọ torí pé àmọ́ àwọn ènìyàn agbátàn jẹ pẹ̀lú kìíní tara ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó sọ pé á ah, ó sọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí ni kò ń ṣe nǹkan tí ó lè tó bá ọ̀rọ̀ ọmọ náà ni ìmọ̀lá máa fi yanjú nǹkan yẹn kò ń ṣe ìtara rẹ̀ ń ṣe ebú so táà bá wo nǹkan táà ń ṣe ní òní padà síbi èyí táwọn ti kà tẹ́lẹ̀ ni èyí tí mo ń rí fẹ́ sí òun ni màá kà òun náà ni last page tíra yẹn alhassu alátìbá ìsúná tí wọ́n kà ibẹ̀ ilẹ̀ nífẹ́ ká ni so mi sọ pé ṣe rọ̀bí jáde 1975 ní ilé ponú débẹ̀ ẹni mo mọ̀ pé lára àwọn fọ́sẹ̀ tí jamiu islamiyya ni wọ́n wá ní so ṣùgbọ́n sheik fali ni èyí tẹ́ ń sọ bá wí bó tẹ̀yẹ́ pẹ́ iná acknowledge pé sheik fali ni èyí tẹ́ ń bá wí ni èyí tó wá bá sheik rọ̀bí wí níbi tíra yẹn ò máa kà ń sìn so sheik abdulmusin abad hafizahullahu ta'ala wasadada khuta wa baraka fi umri wọ́n sọ ní page 29 tíra yẹn wọ́n ni wà kò ṣára ka tilmid fálàfà àwọn èèyàn mẹ́ta ni wọ́n kún lọ́wọ́ túdẹ́ǹtì tí a ló ń ṣàwọn èèyàn lọ́gbẹ́ ìfnáni fi makata wal madina méjì wọ́n bẹ ní makka ti madina wàhúmà ní talamizi filjamiatil islamiyyati bil madina àwọn méjèèjì dàti sí tó ń bẹ makka èyí tó ń bẹ ní Madina àwọn méjèèjì ní lára àwọn stúdẹ́ntì mi ní Jamia Islamiyya ni awwaluhuma àkọ́kọ́ àwọn méjèèjì takharraja àmà alf wasalasimiya wa arba wasamanin ila am alf wasalasimiya wa khamsa wasamanin so wọ́n ní ìkan náà méjèèjì ó jáde láàrin àsìkò yìí tẹ́wà kọ̀nvátì eléyìí sí Gregorian ni yóò mọ̀ fún ní 1964-65 1964-65 afáàná de acknowledge pé ṣe kọ̀rọ̀ bí jáde 1964 so alhamdulillah wasáàni ẹni kejì àmá òun jáde ní iye alf ثلاثمائة وواحد وتسعين إلى عام ألف ثلاثمائة واثنين وتسعين so eléyìí tẹ́ bá convert here sí Gregorian ló mọ̀ fún ní 1971 kátó tẹ̀síwájú Sheikh Rabi al-Madkhali àwọn àdìmọ̀dínà for years later ni wọ́n mú lọ sí gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn àti halabi à ń kò mọ́ra wọn tó ń gbóná ó ti ń sìn ṣe kọ̀rọ̀bí wà maka ẹ̀ 2007 ní alàwálí mo ṣe ziyara ṣe kọ̀rọ̀bí 2007 ní alàwálí after 10 years ago wọ́n ṣì wà ní àwálí ní maka ń gbà ẹ̀ kó tó dípọ́n wá mú sí Madina bí ọdún bí méje ọ̀sọ́ sẹ́yìn Sheikh Ubedi Jabiri àwọn bẹ̀ Madina ni ṣekù bẹ̀rẹ̀ jábìrí wọ́n jáde ní nǹkan bí 1971 thereabout. ṣekù rọ̀bí wọ́n jáde ní nǹkan bí 1964-65 ni wọ́n lè sọ pé bọ̀tún wọ́n dárúkọ ṣekù rọ̀bí wọ́n dárúkọ ṣekù rọ̀bí bẹ̀yẹn ni na ma ní ṣe wọ́n dárúkọ ṣe fálì pẹ́yìn fi tú sí pé ṣe fálì ni wọ́n báwí tó rẹgbà pé ṣe fálì òun ló gbé ipò 104 nínú àwọn era 19 òun ni ò ní àwọn dùrúsù ilmiya musajjala ní ẹgbà yìí for sheik rọ̀bí kan nọ́mbà wí níbi eléyìí àwọn méjèèjì ìkàngbé madina student mi ni wọ́n ní jami'a islamiyya ìkànjáde ní yẹ́ báyìí ìkejì jáde ó jẹ́ yẹ́ tẹ́ ń sọ náà ni wọ́n tẹ̀síwájú wọ́n ni ibi tí ó jẹ́ òpin Janubul Bilad south ìlú yìí that is Saudi òun ń gbé ta ló ń gbé south ìlú ta ló ń pè ní mufti Janub Sheikh Ahmad Yahya an àwọn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ gbogbo àìrà mọ́ tó lọ láàrin wọn ìgbàtán kan rifkon ala sunna bí ali sunna amesi tí Sheikh ah, Ahmad Yahya An-Najmi tí wọ́n fọ́ lórí ẹni وقد وصف الثاني والثالث ẹlẹ́ẹ̀kejì ẹni kejì that is wasalif àtẹni ìkẹta ẹlẹ́ẹ̀kejì أتني ìkẹta that is èyí tó 1971 àti tí ó jáde ní uh, àti tí ó ń bẹ ní axel genub wọ́n describe man yuwa zi urisala ẹni tó bá ń distribute tíra yẹn bi annahu mubtadi ipe mubtadi ni that is rifqan ala sunna bi ahli sunna sheikh abadini wa huwa tabdi'un bil jumla wal umum ilayhi ni ishe general tabdi' ni ilayhi wala adri al alim ani mima bóyá wọn àfá yìí wọn mọ̀ awlam ya'lama bí wọn tí ẹ mọ̀ annahu wazza'a ulama ipa wọn tí wọ́n spread tírà yìí tí wọ́n distribute àfá ni wọn wa talabatu ilm àtàwọn student of knowledge láàrín sọ fún nàbí bídá táà lè pẹ̀lú ní bídíà wà á múlù minhum nǹkan tí mo ń rò kan lọ́dọ̀ wọn òní tẹ̀zùídì bilmula hazọ́ọ̀tì ẹlẹ́tì bánu àléhá bánu àléhá hábẹ́ tẹ́bí kí ni àwọn mula hazọ́ọ̀tì tí wọ́n rí ta fi pẹ̀lú tó bá ń jù tẹ̀ ní mùtẹ́dì hábẹ́ tẹ́bí al'am وللشيخ عبد الرحمن السديس وللشيخ عبد الرحمن السديس إمام وخطيب المسجد الحرام إبي إمام واتي ولي خطبة ني مجلش الحرام ني وني خطبة خطبة كان ألقاها تودي ليفا من منبر المسجد الحرام من منبر المسجد الحرام أظهر فيها تشكو ونوين من وكيعة أهل السنة بعضهم في بعضهم níbi pé kí ni káwọn onísúnà kan máa ṣe kí ni kan máa ta síra wọn kan máa sọ̀sọ̀kúsọ ń para wọn tó ṣe pé kí ni nalfitu al'anzor ilayha tí a ń pe àwọn èèyàn pé kan wò fa innaha muhimma tó ṣe pé kúgbà yìí ni ó pàtàkì wa mufida ó lè jẹ́ nǹkan tó wúlò wa as'alula azza wa jalla an yuwafiqa fi gbogbo nǹkan tó ṣe pé tí ó yọnú bákanáà walfiq afidin kádẹ̀ ní àgbóyí ń pẹ̀sìn wà sábàtà alhaq kálẹ̀ dúó lórí òdodo wà ìṣẹ́gbàlù ma yáàni yúgbìní àmà láyúgbìní àti nǹkan tó ṣe wípé yóò ṣàǹfàní kúròmí nǹkan tí ò ní ṣe àǹfàní tí ó wúlò والقادر عليه وصلى الله وبارك على نبينا محمد وعلى آله وصحبه سؤال شيخ عبد المثنى العباج وني إليه ننو ترى تيامسي الحف على اتباع السنة والتحضير من البدع وبيان خطرها إلى نرى رشيك أبو سين عباد نعم Ah, eléyìí tí akàjáde ah, nísìn kò sí àfáàmú jáde pé ṣe fálì ni wọ́n bá wí péjì tí àfá akàjáde níbi ìtàwọn ká 26 ní péjì tí mo kàn sìn ní last page page 29 tíra alhassu alatiba isunna ṣùgbọ́n in tí ó wá clear dáadáa òun ni màá wá fi parí ah, kìníyìí ọ̀rọ̀ ṣì ń bọ̀ insha Allah táwọn ọmọ yàwà ìbá kọntínú bẹ́ àwọn náà mọ̀ sọ a ní intention àti ṣẹ́rù ṣekọ̀rọ̀bí ṣùgbọ́n ẹ̀ lè fi ọ̀rọ̀ ṣekọ̀rọ̀bí ní kẹfẹ́ silence àwọn èèyàn kò tẹ́sẹ́ tó fẹ́ defend mistake ti alábí kó sí bá a ṣe gbọ́dọ̀ defend mistake ti ba bá kó sí àbí ẹni tó ṣe pé wákìtí tó bá wà akbar min ṣekọ̀rọ̀bí so ọ̀rọ̀ tí mo fẹ́ kà nísìnyí òun náà ni ọ̀rọ̀ tí sheik abdulmuslim al-abbad tí wọ́n sọ nípa Sheikh Rabi' nínú Shari Arba'ina Nawawiya ma ka ọ̀rọ̀ yẹn then ma play rẹ̀ lẹ́yìn yẹn ni wọ́n bèèrè lọ́wọ́ wọn ni wọ́n ni zaharat sha'iyatu hamili zaharat sha'iyatu wọ́n ni rúmọ̀ kan lọ hamilu liwa iha àwọn tí wọ́n gbé àṣẹ arúmọ̀ yìí àwọn ni ba'du ashabil qulubil marido àwọn kan nú àwọn tó ṣe pé kí ni ọkàn wọn sáré يزعمون فيها فشكون كلمون بشعياي نبي رمولي كافبا نتيرا أنك طعنت في الشيخ ربيعي إكدن واتل الشيخ ربيعي في درس من دروسك نبي كانوا وان إدان لكوني ولا نظن أنهم يقصدون بذلك إلا ضرب العلماء بعضهم ببعض انتي ó dẹ̀ dáwà lójú òun ni pé wọ́n fẹ́ fi àwọn àfáà kọlura wọn ni فما قولكم في هذا كلا فسهم قيليش وما توجيئكم لأولى كني منتيني إذا لكوتيني فأواني فنحن نريد أن يؤخذ الشريط وينتشر تبيانا لباطله afẹ́kàwọn èèyàn kan mú kéfẹ́tì ní tẹ́ǹ ṣe yìí rìkọ́dìn yìí tàbá rìkọ́dẹ̀ kan spread yẹn ni bákan náà tẹ̀bíánà lè bàtẹ́lẹ̀ láti lè fi ṣàlàyé bátìlù wọn sheik abbas wọ́n fèsì wọ́n ni a sheik rabi sheik rabi min al-mustaghilina bil ilmi fi hadha zaman lára àwọn tó ṣe pé wọ́n bízi ara wọn pẹ̀lú ìmọ̀ lásìkò tàwà yìí wala juhudun jayyida wọ́n ní àwọn ìgbìyànjú tó dá wa azima tó rẹ̀ tóbi fil-ishtighal bis-sunnah níbi ìbízi ara pẹ̀lú sunnah wakadhalika ta'lif bákanáà níbi ìmá kọtíra falawu ta'alifu jayyidatun wa azimatun wa mufida wọ́n láwọn tíra tó dáa tó dẹ̀ tóbi tó já wọn tíra tó ní àǹfààní walakinnahu fi al-awinatil akhira ṣùgbọ́n ní àwọn àsìkò tí ó parí àwọn àsìkò tó súnmọ́ àsìkò sí ní títí di àsìkò tí a wà yìí inshagala بأمور ما كان ينبغي له أن ينشغل بها وبيزي أرام بلون كان تيوية كان بيزي أرام بلون وكان ينبغي له إكتي أطفوا أن ينشغل بما كان عليه أولا من الجد والاجتهاد في الكتابة المفيدة أو نوي بكما continue pẹ̀lú gbìyànjú wọn nípa nǹkan tí ìgbìyànjú wọn lórí ìkọtíra tó wúlò ìkọtíra tó wúlò ọ̀fíl àwílẹ̀ tí àkíra ṣùgbọ́n ní àwọn àsìkò tí ó súnmọ́ lẹ́yìn hasala min gubadu umuri lánà wà fi kùhú àlèyà wọ́n ṣe àwọn kankan tó ṣe pá o sọpọ́tì wọn lórí ẹ̀ wọ́n nas'alullah azawajalla an yuwaffiqana wa iyyahu li kulli khair abẹ́lọ́wọ́ bá kó fi àwa àti ẹ̀ ṣe kò ń gẹ oore wa an yuwaffiqa al-jami' kó dẹ̀ fi gbogbo wa kó fi wá ṣe kò ń gẹ́ lima tuhmadu aqibatu nǹkan tó ṣe pé wọ́n máa yin àti bọ̀tán rẹ̀ wa ana la ata'anu fi wọ́n ní ìbẹnu àtẹ́lú wala uhadhiru minhu ní ilẹ̀ wọ́n na àwọn ìgẹ́nsẹ̀ wọ́n akúlì náà min al-ulama al-mutamakinin gbọ́dẹ̀ ń sọ ipé àwọn àfáàtàn jẹun kánú ni walau shagala bil ilmi wa jadda fi ká ní kó bízi ara wọn pẹ̀lú ìmọ̀ tán ṣe gbìyànjú mẹ́ láfáàdà kẹfìrà wọn bá ṣàǹfààní fáwọn èèyàn gan wọ́n kọ́pùlà mú dà síwájú àsìkò díẹ̀ sẹ́yìn kánà jùhúdùhú a'dama min jùhúdìhí fil waqtil hadir ìgbìyànjú wọn ní ojú gbìyànjú wọn lọ nísìn fana àtẹ́bìrù shaykh rabi'an min al-ulama alladhina usma ilayhim wọ́n ní ṣékọ̀rọ̀ bí mo kà kúnnà àwọn àfá tó ṣe pé yẹn máa ń gbọ́ ni wọ́n fá ilẹ̀ tó hum kẹbíra tó ṣe pé àǹfààní wọn tó tóbi wàláàkìn ṣùgbọ́n kúlò yóò kọ̀dùnmí kọ́wlì wá yóò jù àfá kọ̀ọ̀kan wọ́n máa gbọ̀rọ̀ rẹ̀ èyí tó bá ṣe disagree pẹ̀lú ẹ̀ níbi àwọn ọ̀rọ̀ kan alẹ́kì hasala ní ìtòṣẹ̀rẹ̀ lásìyàmà fi hádà zaman pàtàkì jùlọ lásìkò yìí mímọ̀ hasala ní fitna ti lẹ́tì ń tàṣàrà tó ammach nínú àwọn fitina tó ṣẹlẹ̀ tó ṣe pé kí ni ó tànká tó kárí wasọ́rọ̀ tó lábìl ilmi yata hajjarun ìsábàbí majara bẹ́ìnahu wà bẹ́ìna gẹ́ìrì nípasẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin wọn àti ẹlòmí haifun kọsàmà náà sí lakismain àwọn èèyàn pín sọ́nà méjì wà ámàtí fitna wà tọ́mà fitina kárí wà káàrà àlẹ́yìí wà alagẹ́ìrì yìí tó jọ́rọ̀ èèyàn fún àti àwọn míì náà an yi turku listimara fi hada lẹ́dí hasala bí fitna kan fi nǹkan tí fitina ṣẹlẹ̀ nítorí èyí lẹ́ẹ̀ وأن يشتغل الكل بالعلم النافي كي قبوان كما بيزي عرام كل ما تقوله دون هذا الذي حصل به تفرق وتشتت فتسين كتن شيء شيء اكتيا ليلا واشي لا تراريني وأسأل الله عز وجل جميع التوفيق هم بلون با كفي بقواشي كونغيري قراشك أبار لليه نشارع لو إشارع أربعين نوويا eléyìí tí wọ́n ṣe nígbàtí fìtínà yẹn ń ṣẹlẹ̀ láti nǹkan bí 1424 ni wọ́n ti ṣe kìíní yìí so eléyìí sì ó dárúkọ ṣékòrò bí tó clear ni wọ́n dẹ̀ tún yí wọn ìfọn gbìyànjú ṣùgbọ́n bí wọ́n ti disagree pẹ̀lú wọ́n dé kán mọ̀ kí ẹ̀kọ́ wọ́n sọ pé àbáwò kì í kàtírà wọ́n kàtírà báwo at least ẹ̀kọ́ wọ́n sọ nǹkan fún yín nìyí ẹ̀yìn ẹwu bòmí iná ẹwu tẹ́lòmí ń sọ Abu Ishaq al àwọn ẹ̀kọ́mù ẹ̀rí ó tún ṣe lẹ́kṣọ̀ lọ́dọ̀ wọn ni ọ̀rọ̀ tó jọ lọ láàrin àwọn àtàbí ìsọ́rákùnrin ní tán sọ èèyàn kan náà tàbí ìsọ́rákùnrin mú ó ń dọ̀tí ẹ̀ kalẹ̀ ìgbàtẹ́ni ẹ̀dẹ̀ máa lọ ṣe gíní tó máa lọ rí tó máa mọ ọkìní ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ni ó ṣe àwọn mistakes bí mọ́kànlá ṣé kàbá di kọ̀rọ̀ bí lórí kìíní ẹ̀ ní pé ló ó sọ báyìí tí mo sọ ní ó sọ báyìí tí mo sọ báyìí tó correct àwọn nǹkan yẹn àwọn aláfáàyàn òkè ń kọtíra issue nípa fà disagree pẹ̀lú ṣé rọ̀bì ọ̀rọ̀ tẹ̀bí yìí kò ṣe tẹ̀bí ó ti ní sí ìyẹn ni kò ń ṣe iṣu fún àgírí pẹ̀lú wọn lórí kò dẹ́ṣẹ́ àwọn nìkan ṣékù wàsí láàbáṣe àgírí pẹ̀lú wọn lórí tẹ̀bí alábí ṣékà eh, Muhammad Ali Adam al-Ethiopi tó ṣe láìsí wọn àgírí pẹ̀lú wọn sọ́ọ̀lì Ali Sheikh wọn àgírí pẹ̀lú wọn ọgbọ̀rọ̀ wọn fún àgírí pẹ̀lú wọn lórí ẹni bẹ́ẹ̀ àwọn mi àgírí ti lásìnà dáímọ̀ ni kéèsì ọ̀tọ̀ ni ṣẹ́kọ̀rọ̀ bí o lè lo ìkíni lájínà dáímà ìgẹ́ǹsì alábíǹsì àwọn ọ̀rọ̀ wọn tó sọ tó fi fáyà àwọn tí wọ́n ń tako tí wọ́n fáyà alábíǹgbà yẹn ni ó wà ń lẹ́nà dẹ̀mpáàtì tán mú alábí fún ọ̀rọ̀ wípé alábí ni ó ń sọ pé tárìkù jẹ̀mí àmàlì jàwárì ní ipé kò ń ṣe káfíìrù ní lókùnmọ̀ tó máa sọ ṣàhádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó dẹ̀ ní àmàlì kòlúùbù nọ́fṣù iṣẹ́ ìṣẹ́kọ̀rọ̀ bí ń sọ ẹlọ́ka al-maqalatul asariya wọn ẹkàṣàrí tán ṣe lórí àdífù ṣàfáàní wọ́n bèèrè similar question tó fi orúkọ sheik rọ̀bí dr rọ̀bí fi bèèrè lọ́wọ́ àwọn lajnani tí sheik mufti tí wọ́n dáhùn lórí ẹni wọ́n dẹ̀ dárúkọ wọ́n bẹ̀ a ṣì máa padà ka maqala ìyá tó ibi táwọn bọ́láàzì ń ti nǹkan lọ ní ibi tó le ni so ìtìlábí ò tàrọ jà ń bẹ́ẹ̀ tí jáde eléyìí tó clear sí mi òun ní eléyìí ọ̀rọ̀ pẹ́tàríkù jẹ ní àmàl jawarih sheikh robin sọ similar thing so yẹn náà dẹ̀ ní masala tó ṣe pàwọn àfáà mi sọ nǹkan mi lórí ẹ̀ náà ìbùn rọ́jà bó ní tó sọ lórí ẹ̀ ni àwà sọ di iṣu ni ṣe lẹ́yìn uh, uh, ọ̀rọ̀ sheikh uh, abdulmusin abad tí mo kà tán sí àáplé rẹ̀ láti lè fi mú ilé wa sópin náà. أطرحه بشيء يعني يسجل وينتشر كما انتشر ضده. فضيلة الشيخ ظهرت شائعة حامل لوائها بعض أصحاب القلوب المريضة يزعمون فيها كذبا أنك طعنت في الشيخ ربيع في درس من دروسك ولا نظن أنهم يقصدون بذلك إلا ضرب العلماء بعضهم ببعض فما قولكم في هذا وما توجيهكم لهؤلاء فنحن نريد أن يؤخذ الشريط وينتشر تبيانا لباطلهم الشيخ ربيع يعني من من من المشتغلين بالعلم في هذا الزمان وله جهود جيدة وجهود عظيمة يعني في آه، في الاشتغال السنة وكذلك التعليم له كانت له تأليف جيدة وعظيمة ومفيدة ولكنه في الآونة الأخيرة انشغل أمور ما كان ينبغي له أن ينشغل بها وكان ينبغي له أن يشتغل بما كان عليه أولا من الجد والاجتهاد يعني في, في, في الكتابة المفيدة وفي الآونة الأخيرة يعني حصل من بعض أمور لا نوافقه عليها ونسأل الله عز وجل أن يوفقنا وإياه لكل خير وأن يوفق الجميع لما تخرج عاقبته وأنا لا لا أطعن فيه ولا أحذر منه ويقول أنه من العلماء المتمكنين ولو اشتغل بالعلم ويعني جد فيه ولأفاد يعني كثيرا وقبل وقبل مدة يعني كانت جهوده أعظم من جهوده في الوقت الحاضر فأنا آه، أعتبر الشيخ ربيع من العلماء الذين يعني يطمئن إليهم وفائدتهم كبيرة ولكن كل يأخذ من قوله ويرد وليس أحد معصوم ونحن نخالفه في بعض الأمور التي التي حصلت لا سيما في هذا الزمان من ما حصل من الفتنة التي انتشرت وعمت وصار آه، طلاب العلم يتهاجرون ويتنازعون ويتخاصمون بسبب ما جرى بينه وبين غيره حيث انقسم الناس إلى إلى إلى إلى إلى, إلى قسمين وعمت الفتنة وطمت وكان عليه وعلى غيره أن يتركوا آه، يعني آه، آه، استمرار يعني هذا الذي حصلت فيه الفتنة وأن يتركوا الزيادة والاستمرار يعني في ذلك وأن يشتغل الكل بالعلم النافع دون هذا الذي حصل فيه التفرق وحصل فيه التشتت وأسأل الله عز وجل للجميع التوفيق Nàà mo ni àgbọ́tọ̀ yẹn, ṣáàlá àádá ọ̀rọ̀ ní ọlọ́ọ̀bá sọ tí bukata bá tún fún alaikum rahmatullahi So if they believe in the same as you believe in then they have been rightly guided but if they turn away they are only in dissension and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.